lórí ìṣètò yìí bó ṣe mọ sọ nìyẹn ìtàn mi ń mọ sí ń sọ̀rọ̀ ọmọ mo reserve comment mi fọ́ sẹ́yìn mo dì í mú di ọ̀sẹ̀ tó ń bọ̀ torí ti já wa sí bó ṣe yẹ kí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kọ́jọ máa ṣe ẹ̀rọ ìdẹ́tẹ́rí lọ́pọ̀ ìgbà náà ṣe rí pé ayé ìsìn iná àwọn tó ń lọ síléèwé ní ọdún yìí sí àwọn ọdún tó wáyé pé gbogbo nǹkan ti yí padà kò sí pé bóyá ẹ o máa lọ gba handout kan project fẹ́ ṣe ọ̀rọ̀ kan lọ sí àgbà lọ sóńdò ọgá bẹ̀rẹ̀ sí Port Harcourt wà lọ Màdúgùrí ọwá padà wá sí Ìlọrin kò tún ṣe project ìsìnyẹn ti jẹ́ kí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ láwọn schools wa kó rọra mọ́ bẹ́ẹ̀ náà ó sì láwọn ohun míì tí ó yẹ kí àsọ̀rọ̀pẹ̀ Tóyìn ó ti já wa sí jẹ́ pípọ̀ nǹkan rọrùn fún àwọn student àtàwọn àwọn òbí wa lórí bí ó ṣe yẹ ká máa gbégbé ayé wa ní àwọn campuses wa ẹ̀yin náà rí pé Tóyìn mo sọ fún pé gbé wá lé nìyẹn ẹ̀yin náà rí pé bí mo ṣe sọ̀lẹ̀ ṣe bá ó gbé wá ó kún ọmọ mi ọmọ mi iṣẹ́ tó yẹn ó yá mi ni yìnbọn mo gbé fún ẹni ẹni ni nílé wo ẹ rí i pé ètò tèmi ó dùn ó lárinrin mo sọ fún yín pé fàájì unlimited ni ẹ̀dẹ̀ bá bẹ́ẹ̀ mo sọ ah. yín pé ah, a máa máa wọn tó yẹ pé ó máa jẹ́ nǹkan tó máa kọ́ lẹ́kọ̀ọ́ ètò Miliki Express kò ṣe fún fàájì nìkan a máa láǹfààní láti kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi pápá jùlọ lórí ètò Miliki Express gbogbo ọjọ́ Tuesday ààrẹ láǹfààní láti máa ṣe láti máa mọ àwọn ohun tí ó tún lè jẹ́ ká ní ìlera tó péye àwọn ohun tó yẹ pé ah, ah, lórí make ni máa wọ̀rí ọ̀sẹ̀ tó ń bọ̀ màá tún wá fún yín a new dimension bá ń gbọ́ new dimension màá tún gbé ohun àrà ọ̀tun ohun ọ̀tọ̀ wá fún yín lórí Miliki Express ẹni tí wọ́n nílẹ̀ wò òun ní ká jẹun lẹ́nu àmọ́ ah òun fọwọ́ fún báyìí kò jẹ́ àròjù báyìí lórí ètò Miliki Express tọ̀sẹ̀ yìí ẹ má wàá gbàgbé ẹ wọ pé torí mi tó tó sọ mi mọ Bimbo ọ̀hún mi gbọ́ gist tó máa ń fún wa lórí entertainment yẹn lọ sórí website wa www.orisuntv.com net àbí kẹrẹ sórí youtube wa www.youtube.com/orisuntv bákan náà lórí twitter àti instagram at orisuntv ẹ máa bá gbẹ tẹ̀lé mi náà ẹ fọ́lọ̀ mi ẹ̀wọ̀n kí tí bá ti fọ́lọ̀ mi àmì ẹ̀mí ẹ̀mí ń tẹ̀mí o máa ń fọ́lọ̀ bá kìstẹ́rẹ́tì ni wọ́n á nù pẹ̀lú pé bí ó yẹ kó bá mi ṣe nǹkan báyìí tẹ́lẹ̀ pé ah, ah, ẹ ṣe kí ni ẹkọ ẹgbẹ́ ẹ píngì mi tẹ́ bá ti píngì báyìí má ti gbọ́ pa àwọn sọ̀kè yé àwọn fáwọn tó ti píngì mi máa reply yín ẹ lọ sórí Facebook mi Bimbo Badmus Madiva lórí Instagram àti Twitter mi at official Madiva káfíre ayọ̀ àti dùnú káfí pàdé lọ́sẹ̀ tí mo ká tó wá máa lọ ẹ ká lọ dànsì àkájọ sí orin ọmọ mi boy mi ni is my boy ó lè jẹ́ kó sí ni àmọ́ boy mi ni Adékúnlé Gold bẹ́ẹ̀ ni ire ire ire ire ire ayọ̀ ló ń pè mí o ah ó ní kí n máa bọ̀ ó ní kí n máa bọ̀ ìrè ẹ̀kọ́lọ́dà sí àti ire látẹnu Adékúnlé Gold ó dìgbà. a ò lè fọwọ́ bògo òrùn bẹ́ẹ̀ ni a lè fọwọ́ bo ògo òṣùpá ọmọ aráyè ò ní fọwọ́ bògo èmi àtẹ̀yìn tèmi ẹ̀yin lólùfẹ́ Miliki Express láṣẹ Èdùmàrè ẹ wò mọ́ sọ fún pé nínú ọdún yìí oríire ni tiwa ẹ̀mí gígùn ni tiwa àìkú baálé ọ̀rọ̀ ni tiwa ṣé gbogbo oríire tó yẹ ká ṣe ní twenty nineteen láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀ pátápátá la máa ṣe kẹ́ má wàá gbàgbé àìmásìkò báyìí òun ló ń dààmú ẹ̀dá ká má torí pé à sáyé ti wa mọ́tò akẹ́yìndé a ó lọ lóyìnbó ní last week àlàbá alaba, ṣe ló ṣe kí ni ṣe ló kọ́lé fáwọn òbí ẹ̀ ṣe ló ra mọ́tò fáwọn òbí ẹ̀ hey hmm má wo aago alágo ṣiṣẹ́ kó wá torí náà kó sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ rántí pé ọba tó dá táyé náà ló dá kẹ́hìndé ló dá ìdòwú ló dá àlàbá òun dẹ̀ ló mọ èrèdí tó fi dá ìkọ̀ọ̀kan wa oníkálukú ló gbé ògo tiẹ̀ wá sílé ayé ó dẹ̀ ní gbà tó yẹ kí a ṣe kíni kí a lo ògo wa ká dẹ̀ ṣe kíni ká dẹ̀ gbé nǹkan rẹ̀ wá sílé ayé má wá torí pé ẹnì kejì ẹ àbọ̀ rẹ̀ ó ti sáré ṣe ohun kan àìmínà ah, gbọ́dọ̀ ṣe àkóbá ah, torí náà kó wá káwọ́ bonú kó máa ronú ah, tó bá ronú tó bá parẹ́ gan ẹ̀ṣẹ̀ ló dá torí pé Ọlọ́run ọba fún ààrẹ náà kò ní dáríjì ẹ̀ torí pé ó dá ẹ̀ṣẹ̀ láti pa ara rẹ̀ nítorí náà gbìyànjú ohun tó ń ṣe lásìkò yìí yẹn tẹramọ́ tẹpámọ́ kó máa ṣe bó pẹ́ bóyá báyìí akọ́lòlò àpè bàbá àpè dáadáa àpè dádì Ọlọ́run kò sẹ́ńtọ́ lọ́wọ́n ọba ò ṣe fún kò sẹ́ńtọ́ lọ́wọ́n ọba ò ní ṣe fún nítorí náà ṣe sùúrù ṣe pẹ̀lẹ́ tẹpámọ́ ṣe ọwọ́ ẹ̀ kó lè ṣe kí ni kó máa gbàdúrà torí pọ́lọ́run yìí nìkan náà tó dára náà máa ké pè tá a máa pariwo pọ́lọ́run bá jọ ṣàánú fún mi fèrèsí iṣẹ́ mi púpọ̀ bóyá láṣẹ Olódùmarè àtẹ̀mí àti ẹ̀yin báyìí ọlọ́run á fèrèsí iṣẹ́ wa ẹ wo Benz tán wà ẹ̀ àbáṣiṣẹ́ eré mi ní tèmi mo fẹ́ràn Benz ṣé wá rí Benz yẹn láṣẹ Olódùmarè àbà wọn wa Benz àbà wọn ṣoríire láyé àbà wọn kọ́lé àbà wọn gbé nǹkan rẹ̀ ṣe nílẹ̀ ayé ẹ fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ẹ̀yà ká máa Miliki yéèbà ká máa Miliki kẹlẹ́lẹ́ ẹ̀rí pé mo ṣe kí ni mo gbé bọ́dì mi mo zánkù wọ Miliki ẹ̀rọ ẹ̀ tẹ̀mí nílé Miliki Express lè tó ètò ní Miliki ètò yín ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ mọ̀ pé tẹ́ bá ti wá rí èmi ọmọ yín ìdùnnú dé ẹ̀rín dé ayọ̀ dé swagger náà ṣe kí ni ó wọlé orúkọ tèmi náà bímbọ́lá badmus ọmọ ẹ̀gbá líṣàbí tí ń gba ẹ̀rọ lójú ogun agbóǹgbò àkàlàjà ikún omi tí ń kun mọ̀nà ṣe bá rí lẹ́ẹ̀ni kò ṣe má wọlé kò sórun torí pé ẹ gbádùn mi lákọ lábo bí ìlú àgẹrẹ mo máa ṣe ẹ gbádùn mi dandan dandan ẹ bí ìlú àgẹrẹ ni ẹ wò lẹ́ni ilé kún fọ́fọ́ torí pé a ní ohun tó pọ̀ àwọn ohun mèremère àwọn tó yẹ pé àárín máa pé bí ìbọn kí ló délé ni ojú oge kí ló ṣẹlẹ̀ orékè lẹ́wà kí ló dé madiva kí ló ṣẹlẹ̀ wò lẹ́ni mo gbé àwọn tó pọ̀ àwọn tó kú bá fantastic àwọn tó pé lẹ́ni ah! ẹ wò pé Bímbọ́ kí ló jẹ ẹ máa bọ̀ zọ́pìn ẹ wò ṣáwọn orin tí mo fẹ́ fún yẹn ni ó wà on point ṣé ti campus gist tí Tóyìn máa ń ṣe ni ah, ah, iṣẹ́ ètò yẹn tẹ̀lé ìmọ̀lẹ́gbà torí pé gbà tí mo rí ìwé tí Tóyìn gbé wá pé lẹ́ni hmm, àwọn parents gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní school àwọn àwọn students yẹn gbọ́dọ̀ jà àwọn tó ń ṣẹlẹ̀ mo rí ìwé yẹn pé Tóyìn kí ló dé ṣógun láyé ni òṣèlú nǹkan kí ni ó gbé wá ní rẹpẹtẹ ti wà nílẹ̀ digbí fún wa lórí campus gist hmm. entertainment news wa ń kọ́ ẹ ti as usual ẹ mọ̀ pé mi ò kí ń carry last nínú ká ṣòfófó ká ṣe yẹn hápù bọ̀ yẹn ṣẹlẹ̀ àhán bí ń bọ̀ èmi ń tèmi o mi kì í sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ń sọ lójú ẹ̀ nítorí èmi lójú celeb ah, kan ṣe nǹkan kan tí ò dáa èmi á tún pè wọ́n bí kí lọ bá wọn lé wọn ní pé ẹ gbọ́ hmm, Davido gbọ́ o wọ́n lọ fi chioma sílẹ̀ afọwọ́ ah, bí n bò mọ̀ pé wàá wo ni wàá mi lè parọ́ fún ẹ̀ nàyẹnu kẹlẹ̀ mọ bí mo ṣe gbogbo wọn ni ah, gbogbo wọn ni máa ń bá sọ̀rọ̀ bọ́nà wọn nu mi lè parọ́ fún ẹ má wọ̀ọ́rì chioma mi mi ń filẹ̀ àwa contract ṣe kankan ni wọ́n lè ti sọ fún mi gẹ́gẹ́ bí awo èmi àwọn pẹ́yìn tèmi náà nílé kí ni awo mi náà ní ìnà màá wá gbé fún yín bó ṣe sọ bó ṣe ń lọ ẹ má wọ̀ọ́rì entertainment gist náà wọ́n lè kí ni òun náà wà lẹ́nu sẹpẹ́ ṣẹ́rí mi sọ fún láti ẹ̀sìn tó kọjá pé mi dúró nàìjà nìkan o áà àwájì àbá ń lọ sí UK lọ sí US láti jẹ́ kí n láti lọ ṣe àmẹ̀bọ̀ gbé borò ká lọ mọ ogun bó ṣe ń lọ àwọn ẹni kékeré ṣẹlẹ̀ lára Cardi B you know Cardi is a Cardi Cardi lórí nǹkan àwọ̀ tó gbà recently oríṣiríṣi wọn Beyonce ni um, Jay-Z ni ẹ má fojú tẹ́ńbẹ́lú mi torí pé bí mo ṣe wà tí ẹ máa ń gbọ́ celebrity yìí náà mẹ́bọ̀ mo gba phd ni pé ká máa ṣe gbéborùn gbéborùn tó dáa ni o fún ẹ̀yin tèmi nílé kẹlẹ mọ gbogbo ohun tó ń happen ẹ wo lẹ́ni ètò tèmi ó máa dùn ó máa lárinrin torí pé tẹ máa ń tó mo gbé e dé mo gbé ẹgbẹ́ kankan mo gbé sáńkù wọlé <laughs> mo gbé ìròyìn ayọ̀ ìròyìn tó pọ̀ wá fún ilé ni àmọ́ ká tó wá kán sábà mi ti pé wọ́n wá fún gbogbo àwọn tí mo sọ fún yẹn gbogbo àwọn tí mo pé mo máa ṣe fún yẹn kí n tó bá fún yín ní ìtòtò ohun tí a fẹ́ ṣe lẹ́ni ẹ ká dáńsíá hmm, ká gbádùn ara wa ká jó díẹ̀ torí pé ètò Miliki Express ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó yá orin wo ni kí wọ́n jó sí lọ́sẹ̀ yìí o orin wo ni mo lè jó sí o ẹgbẹ́ wa ẹgbẹ́ wa kọ́ sí mi létí ayé ò le Barry-J ayé ò le ẹ fẹ́ni tó bá gbọ́n fẹ́ni tó bá mọ̀ ọ́ lò ayé ẹ ká lọ dance ẹ ká lọ gbọ́ orin ayé látẹnu Barry-J à ń bọ̀. bá rí jẹ́ something ayé ò lè bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ayé ò lè fẹ́ni tó bá gbọ́n tó bá gbọ́n wá wò pé torí pé wá rí pé yàn kan àsìkò tiẹ̀ náà ń bọ̀ ìgbà tiẹ̀ náà ń bọ̀ má torí pé yàn kan kọ́kọ́ ṣoríire sister brother mo gbọ́ ìtàn kan nígbà kan wípé arákùnrin kan ó parí ilé ẹ̀kọ́ gíga ní bí ọmọ ọdún twenty five year old bó ṣe ń parí báyìí ló ń ríṣẹ́ ó ṣiṣẹ́ ó ra mọ́tò ó kọ́lé nígbà tó pé forty years old ọlọ́run pò sọ́dọ̀ lásìkò kan náà ó lẹ́yìn kan tẹ́ pé ọjọ́ parents school wọ́n ti mọ̀ pé a ọ̀rẹ́ mi kí ló dé ṣé òun nìkan ni a ọlọ́run kí ẹṣẹ́ wo ni mo ṣe ẹ̀kọ́ náà tó fi dá mi lóhùn ẹni ó ronú títí tí ó ronú ti kù díẹ̀ bẹ́ẹ̀ kó parẹ́ nígbà tó wá di pé òun náà pé forty year old ọlọ́run bá sọ pé ó yá mo dé sínú ayé ẹ̀ ó wá lówó yìí ó lókìkí ó kọ́lé mọ́lé ó ra mọ́tò ó gbé nǹkan rẹ̀ ṣe ẹni tí mò ń sọ yìí wọ́n sọ fún mi wípé one twenty ló tó kú lẹ́yìn tó rí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó yẹ pé ó ti wá parọ́ ẹ̀ dànù á parọ́ ẹ̀ togotogo adẹ́kù ti òrùrè tó yẹ kó ṣe nítorí náà ọ̀ má torí pé wàá wo wá èjì méjì èjì òsín sáàdì mọ́ má torí ẹ̀ kó ṣe rẹ̀ léṣe ẹ wo ẹni tẹ́mi nílé entertainment gist ní abọ́lá sunkan ó yá entertainment ní ẹsẹ̀ pé mo ṣe máa ń ṣe náà gbogbo ìhápù yẹn máa fún yín máa jà yín sí ẹ ká lọ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbàlá àwọn olórin wa àtàwọn òṣèré ni àbí ní ti ilẹ̀ òkèrè ni gbogbo ìpápátá ni mo máa fi torí pé everywhere ni mo ti ṣe kí ni mo ti lọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ká lọ gbọ́ ohun ta nílẹ̀ fún entertainment. ẹ káàbọ̀ sórí abala campus gist níbi tí a ti máa ń mú wá sétí ìgbọ̀nyín bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń happen káàkiri campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn olùkọ́ni tàbí láàrin àwọn akẹ́kọ̀ọ́ tàbí láàrin agbègbè níbi tí àwọn akẹ́kọ̀ọ́ bá wà ibi orí abala yìí láti mu wá sí etí ìgbọ̀nyín abdul olúwatóyìn ní orúkọ tèmi ṣé wàá rí lọ́sẹ̀ yìí hmm. Just ta ní fún yín ah, gist yìí ó mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ Naomi kí n mọ̀fọ̀ wá fún yín confam ni bó bá ṣe ń ṣẹlẹ̀ bó bá ṣe ń lọ gangan ni mo máa mú wá sétí ìgbọ̀n yín àmọ́ lọ́sẹ̀ yìí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí hmm, nǹkan náà ó ní weight ó ní kìmí gidi gan nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ nìkan kọ́ ló bá wí gbogbo àwọn èèyàn káàkiri ní pòsíṣàn kan tàbí mìíràn ló bá wí kí la dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ìbáṣepọ̀ láàrin olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ kí ni ìbáṣepọ̀ tí à ń sọ̀rọ̀ lé lórí yìí ṣé ìbáṣepọ̀ tó dán mọ́rán ni tàbí ìbáṣepọ̀ tí ò dánmọ́rán tó bá jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán ẹ jọ̀ọ́ àwọn tó ní ìgbésẹ̀ ẹ̀yẹ iṣẹ́ lọ́ṣe tó bá jẹ́ ìbáṣepọ̀ tí ò dánmọ́rán ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà ní pòsíṣàn yẹn ẹ need àtúnṣe díẹ̀díẹ̀díẹ̀ ká wá sọ̀rọ̀ lórí àwọn lecturer wa ìbáṣepọ̀ tó wà láàrin wọn àti àwọn student ṣẹ́rí ká má parọ́ hmm. ní gbogbo universities wa ní orílẹ̀-èdè nàìjíríà yìí bá wò ó fínífíní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ máa rí pé tẹ́ńṣọ̀n tí àwọn lecturers wa tó máa ń fún àwọn olùkọ́ wọn hmm, tẹ́ńṣọ̀n yẹn máa ń high gan in the sense that wọ́n máa wò ó pé ṣèbólùkọ́ ni wọ́n nǹkan tá a bá ti sọ lọ́ọ́ máa ṣe bó jẹ́ bíntín ni kò sí bí nǹkan ṣe lè kéré tó ọwọ́ díẹ̀díẹ̀ ni Yorùbá máa ń san pé ara máa ń fẹ́ tẹ́bátẹ̀ wà nípò gíga kan kò túmọ̀ sí pé gbogbo àwọn tó bá wà ní abẹ́ yín wọn ò jẹ́ nǹkan kan sí yín ṣe rí ẹ̀yin lẹ́tọ́rà ni ọ̀rọ̀ yìí bá wí jù ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́ máa ń fìtínà gbogbo àwọn stúdẹ̀ǹtì yín bí kẹwọnú kíláàsì kẹlẹ́jú kokoko ẹjọ́ ọmọ tẹ́fẹ́ kó gan tẹ́tí lẹ́jú wọ kíláàsì tó bá rí yín gan àwọn pé ah kí ni mọ́ èyí tún fẹ́ ṣe lé nítorí ọlọ́run gbogbo nǹkan tẹ bá ń kankan kò ní wọ etí ẹ̀ because ojú yín ló máa máa wò ara tẹ fẹ́ dá lọ́sẹ̀ yẹn ló fẹ́ wò gbogbo nǹkan tẹ bá wá ń kankan bó ṣe ń gbé tí òtún wọlé ló máa máa gba tòsí dáìdè bí nǹkan òun gan òtún wá yé kò ní ní mind kò ní ní gut láti béèrè lọ́wọ́ yín pé ah lecturer mi ẹ jọ̀ọ́ o kíní yìí ò yé mi o kò tó bẹ́ẹ̀ ẹnu wo gan ló fẹ́ fi sọ báwo ló ṣe rójú ẹkùn sí ìgbà tó bá ti rójú yẹ gan àwọn pé hmm, ẹ jẹ́ adákẹ́ kó ṣàkóǹkan tó fẹ́ kọ́ kó bọ́ta nu kíláàsì wa kó jẹ́ arímú mi ìgbẹ̀lẹ́dẹ̀ ti máa rí lẹ́kṣọ́rà míì tó máa ní à you don't buy my handouts no see you don't buy my handouts no exam ẹjọ́ kí ni kí ni kan náà ṣé handout bí handout yín ò bá ta ẹjọ́ àwọn ọmọ tẹni kọ́ ra handout ọ̀hún gan wọ́n mọ̀ nǹkan tó fẹ́ kà náà ẹ ṣáà ń fún wọn nóòtù ṣé dandan ló fi ń ra handout ní dandan kọ́ náà ẹjọ́ ẹ̀yin ìjọba ẹ need láti caution gbogbo àwọn lecturer fún àwọn nǹkan kan wọ̀nyí tí wọ́n ṣe ní àwọn schools wa kò nẹ́tọ̀ láti máa force àwọn ọmọ pé ẹ gbọ́dọ̀ ra handout kẹ́ tó pass course mi kọ́ mọ tó wá sí school wa kẹ́kọ̀ọ́ kó máa fail torí common handout tẹ bá wo result ẹ máa rí pé ah yẹ sọmọ yìí ṣe dáadáa ṣèbí yẹ tó bá tẹ fi nǹkan tẹ ṣe tẹ bá fi iṣẹ́ tẹ ṣe hàn yín ni wọn ò ní fi hàn yín àmọ́ òun fúnra rẹ̀ ó máa dá lójú pé ah but mo ṣiṣẹ́ máa yìí nà án mo kọ́ dáadáa in fact after exam kó tún máa máa ṣeré máa ṣẹ̀fẹ́ máa jubilate pẹ̀lú àwọn ará máa ní ah wo gbàgbé iṣẹ́ máa yẹn mo jẹ́ pa result abájáde lábàdí gbàgán lábàdí pé ah ah kí ló ṣẹlẹ̀ làwọn ẹgbẹ́ máa ní ọmọ á ní ṣó round out lábàdí ah kò gbọ́dọ̀ jẹ́ torí handout ṣáà àwọn tó kù tó bá wà ní kàtígórì tí wọn ọ̀rá àǹdà sáwádé ń pé à ah, èmi náà rà mí ìpásíkọ̀sì ẹ̀ èmi náà rà mí ìpásíkọ̀sì ẹjọ́ lẹ́kítọ́rà kí ló dé wọ́n jà ń sọ sálárì fún yín jáǹdà ò tilẹ̀ máa fi jẹun ni ẹjọ́ nítorí ọlọ́run gbogbo àwọn ìwà yìí ẹ jẹ́ kó máa nọ́pin ṣẹ́dẹ̀ wá wo gbogbo ẹ̀yin lẹ́kítọ́rà náà tó yẹ pé hmm, tip ni gbẹ́pẹ́ wò ẹjọ́ ẹ fi sápò ẹ fi sínú lọ́kà ẹ mú sẹ́yìn ẹ jọ̀ọ́ díẹ̀díẹ̀ ni kò dìgbà tí ọmọ student tẹ́ bá sọ fún student pé kó wá sípò yín kẹ́ tó pass ẹ gbogbo àwọn ìwà yìí kò nẹ́tọ̀ láàrin àwọn lecturers lára obìnrin kan hùn hmm, ṣẹ́rí fíẹ̀ gan ìbẹ̀rù bojo tí àwọn lecturer máa ń fi sí máìndì àwọn student gan bí lecturer bá ní sleep there ó máa sleep there ni bí lecturer bá ní sit down there wọn ò bí dá ó máa sit down there ni because nǹkan tó ń lé ahead gangan ló wà after máa wò pé mi ì ní jẹ́ kẹ́nìkan wá fi tiẹ̀ kó bá mi ṣebí kí n kàn ṣe nǹkan tó ní kí n ṣe yìí náà ni màá ṣe màá lọ pẹ́yìn obìnrin ẹjọ́ ẹ má ti torí pé lecturer kó yín lẹ́mìí sókè ipe bóyá gbé yín lẹ́mìí gbóná kẹ́ná wò pé tí lecturer bá wá tó bá ní ó yá let's hang out can you be my date let's go out let's ṣe kí náà iná máa gbọ̀n jònòjònò no problem Eh, ni le so no kilo ló dé gbogbo ẹ̀yin students wa hmm, ń wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o ṣe rí tí lecturer bá sọ fún yín pé ẹ ṣe báyìí ah, ẹ̀yin náà ẹ máa nígboyà díẹ̀ díẹ̀ náà kẹ́ máa sọ pé ah, ọ̀gá kí ló ṣẹlẹ̀ mí lè ṣe nǹkan yìí o àmọ́ ẹ má ti torí bóyá bí mo ṣe sọ o idea náà ni o ẹ kàn lè wo pé ah, ọ̀gá mi sà <laughs> ẹ má jẹ́ àṣebẹ̀ pẹ̀lẹ́rìn ni o bí ò bá bẹ́rìn díẹ̀ mọ̀ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ ẹ má ní pé mi mo ní pé kẹ lọ lògbójú fún lecturer yín at the end kẹ ní nǹkan títí wa yìí sọ òun là ń ṣe o ẹ jọ̀ọ́ ẹ má má ṣe bẹ́ẹ̀ ṣé wá rí ẹ̀yin lecturer wa tẹ wá wò ó pé ẹ kàn lè pe ọmọ kan sínú ọ́fíìsì yín kẹ wò ó pé ah ó ra ìpín ọ́fíìsì yìí náà ni mo ti lè jẹ́ kí n sáré gbà sí fún ọ̀pọ̀lọpọ̀ school tẹ́ bá rí ọ́fíìsì wọn in fact ìjọba gan mo ní láti pè yín sí àkíyèsí gbogbo lecturers wa ẹ jọ̀ọ́ ẹ máa make sure pé kámẹ́rà kì í jẹ́ ń ṣe kámẹ́rà tí ò ní ní mọ́nítọ̀ o kámẹ́rà tí mọ́nítọ̀ máa máa mọ́nítọ̀ everything tí wọ́n bá ń ṣe ẹjọ́ ẹ jẹ́ kó máa wà nínú ọ́fíìsì sí wọn torí ọ́fíìsì tẹ̀ yẹ gan-an small ṣé motel ni máa pè ní àbí hòtẹ́ẹ̀lì ni máa pè ní cherry small motel ló jẹ́ fún wọn short foot ni one minute one direction nǹkan tó fẹ́ ṣe two minutes one ẹ kọ́ rí i pé student àwa bọ́ta nu ọ́fíìsì àwa fajúro irú nǹkan bẹ́ẹ̀ jọ tá là ń sọ fún what happened to you nothing i'm okay i'm fine it's just that the lecturer the lecturer ṣe kí ni my dear sọ tó bá jẹ́ kó fèsì panẹ́ẹ̀lì ni fèsì panẹ́ẹ̀lì ni bọ́ anyway mi lè dá yín lẹ́bi náà torí ẹ mọ̀ pé kákọ́ọ̀sì ni wọ́n o bẹ́ẹ̀ bá ní pé kẹ sọ́nà in group lọ́jọ́ máa ń rìn kẹ tó sọ pé ẹ sọ fẹ́ léyìí eléyìí gan ti mọ ánsà wọ́n máa máa dá yín rìbẹ̀rẹ̀ kẹ tó mọ̀ ẹ̀yin náà lè máa fèsì ẹ̀ but ọlọ́run á máa kó gbogbo àwa student ọlọ́run á máa kó wa yọ nínú nǹkan wọ̀nyí ṣé wá rí gbogbo ẹ̀yin lecturer tẹ wá rò pé ipò tẹ wà yẹ ipò bàbàrà kan ni o àwọn olóyìnbó á ní the table is is turning around table ń turn around ni ó tọ̀nù kàn yín lẹ́ni ni ṣé rí àwọn ọmọ tí ẹ̀ ń kọ́ yẹ definitely ni kì í ṣe nǹkan tá a máa ní pé bóyá uncertainty la máa fún ó certain gan ni pé tébù yẹn máa tọ̀nù kàn wọ́n lọ́la ẹjọ́ tó bá tọ̀nù kàn wọ́n lọ́la irú ojú wo lẹ fẹ́ kí irú student bẹ́ẹ̀ máa fi wò yín tàbí irú ìhà wo lẹ fẹ́ kí irú student bẹ́ẹ̀ máa kọ sí yín ó tẹ̀ ní lecturer kan gbà tí mo wà school gbà yóò máa ní ah there are so many of my students tí n bá rí wọn ta wọn máa snob mi wọn máa ṣe mí pa àwọn ọmọ mi rí wọn máa ṣe ẹjọ ẹ̀yin gangan fún ara yín ni kẹ́ lọ wò wá yín ṣé wà yín gangan dá sí lecture ṣé wà yín gangan dá sí student yẹ tẹni pé ó rí yín ta ó ṣe bí pé òun ò mọ̀ rí tí wà yín bá dá sí kò kọ́ student ní anything in fact students yẹn gangan ló wow meet my lecturer this is my lecturer kọ́ máa rí yín gan ó tefe tefetefe ló máa sáré pè yín pé wow i love this man òun mama introduce yín fún gbogbo àwọn ọ̀rẹ́ àwọn tí wà yín ò bá da ah ìka tó máa máa nà sí yín kò máa ní nice rárá o in fact tó bá possible kó rí mọ́tò kó crush yín ní mọ́mẹ́ǹtì yẹn tó bá ṣeé ṣe fún ni o ẹ mọ̀ pé lùjọba la wà òfin ò lè gbà láyè but notwithstanding ṣá ẹ̀yin lecturers gangan ni mo ní bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ìwà pálapàla tí ẹ ń wù pẹ̀lú àwọn students ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kọwọ́ ẹ̀bọ̀ aṣọ díẹ̀díẹ̀ ni a máa ń ṣe nǹkan ipò tí ẹ bá wà lẹ́ni ẹjọ́ ẹ lò ó dáadáa nítorí ẹnìkan nítorí ọ̀la ni ẹ̀yin náà dẹ̀ wá ní lóòótọ́ lecturer la ní báwí lẹ́ni àmọ́ díẹ̀ náà wà lára student yìí ẹjọ́ lecturer mi wà tó ẹ pé ó nice láyé ara tiẹ̀ tẹ bá rí pọ́nà ìṣe máa máa take care for granted ẹ jọ ẹ má máa take àwọn lecturers yìí for granted. ẹ wo a ò ní rí jù báyìí lọ lórí abala campus gist tòní mo lérò pé ẹ gbádùn ọ̀rọ̀ tá a mú wá fún yín lénìí mo lérò pé ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀yin lecturers wa tó bá wí ibi tó bá yẹ kẹ́ ṣàtúnṣe sí ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe sí ẹ̀yin students wa náà ibi tó bá yẹ kẹ́ ṣe àtúnṣe sí ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe sí síbẹ̀ ẹjọ́ nítorí ẹ lọ. ẹ wá wò ó nílé wípé à ẹ fẹ́ kàn sí wa ni ẹ fẹ́ sọ fún wa bó ṣe ń ṣẹlẹ̀ ní campuses yín ni ẹ lè kàn sí wa lórí at Orisun TV lórí Instagram ẹ lè kàn sí wa náà lórí Facebook at Orisun TV tẹ bá wò pé à Tóyìn gangan lẹ fẹ́ ní bánẹjọ o ẹ lè kàn sí mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè lè kàn sí mi lórí Instagram ty underscore classic ọmọ tó classic náà ni. ẹ wo kẹ tó lọ jẹgbádùn láti ọ̀dọ̀ madiva fúnra rẹ̀ ẹ jẹ́ ká lọ jẹgbádùn orin láti ẹnu Chris Daniel ètò ṣì ń lọ. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí Alex ti Big Brother Naija dá ọkọ̀ bọ̀gìdì Range Rover 2018 padà fún ẹni tí ó ta lọ́rẹ tọ́lẹ́ni tó já wa sí ìròyìn yìí Swanky Jerry tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àti aṣaralóge ẹ̀ ni. ọ̀rọ̀ yìí jẹyọ nígbà tí àwọn olólùfẹ́ Alex parapọ̀ láti ra ọkọ̀ tuntun fún bíi ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀ tí ọ̀pọ̀ èèyàn lórí ẹ̀rọ ayélujára Instagram sọ wípé èwo ló fa ẹkún tí ó ń sun torí pọ̀ ti mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ Swanky Jerry tó jẹ́ ọ̀rẹ́ Alex àti aṣaralóge ẹ̀ sọ wípé ohun ń wẹlẹ́nu kó sọ ò jẹun lọ ọmọge Alex torí pé ó bẹ́ẹ̀ lọ Alex bákan náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún ẹ̀bùn ọkọ̀ tuntun bí ó ti ń sun ẹkún ayọ̀. Cardi B ọ̀kan lára àwọn asọ̀rọ̀kọrin tí fakọyọ jùlọ nílẹ̀ òkèrè ti kúrò lórí Instagram pátápátá nítorí awuyewuye tí ó fa èdè àìyedè lórí Instagram wípé òun kọ́ ló yẹ kí ó gba ife Grammy tí ó gbà láìpẹ́ yìí kan lára àwọn olólùfẹ́ rẹ̀ sì fi omijé sọ fún wípé Cardi B a nífẹ̀ẹ́ rẹ jọ̀wọ́ padà sórí Instagram ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù táwà àjíṣefíní tó jẹ́ òṣèré ìtàgé ti so igi pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Máyọ̀wá Àlí nílùú Ìbàdàn ní ọ̀sán ọ̀sẹ̀ tó kọjá ẹ̀yìn ìyàwó ò ní mẹ́yìn láṣẹ Èdùmàrè ìbejì làǹtìlanti. akí akọrin ti ilẹ̀ Ghana Becca àti ọkọ rẹ̀ kú oríire ọmọ tuntun jòjòló tí ó jẹ́ àkọ́bí wọn ọlọ́run ọba wò ó yóò sì dá sí. bákan náà Bukola Adéẹ̀yọ́ náà kú oríire ọmọ kejì tí ó ṣẹ̀ṣẹ̀ bí nílùú Abẹ́òkúta ọmọkùnrin ni ó bí o akíkú oríire. mi ò nífẹ̀ẹ́ torí owó ẹni tí mo bá nífẹ̀ẹ́ nítorí ìfẹ́ ni. Tóyìn Àìmákù ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ ta sí pé ṣé ṣúgà dádì rẹ̀ ni igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí pọ́fẹ́sọ Yẹmí Ọ̀ṣíbàjò látara pé ó gbárùkù tí lórí ọ̀rọ̀ ìdìbò yìí ó wáá sọ wípé rárá o èmi ní tèmi o mi ò tiẹ̀ fẹ́yàn torí owó nítorí ìfẹ́ ni. tíṣu ẹni bá ta a máa ń fọwọ́ bò ó jẹ ni ọ̀pọ̀ ènìyàn ló ti tọrùn bọ wàhálà torí pé wọ́n fẹ́ gbé ìgbé ayé àwọn ìlú m mọ̀ọ́ká tọrin lórí ẹ̀rọ ayélujára òṣèrékùnrin Tókunbọ̀ Awóga ló sọ òkò ọ̀rọ̀ sí àwọn akọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi ilé bọ̀gìnì àti mọ́tò pẹ̀lú àwòrán wọn hàn lórí Instagram ó wá já wa sí wípé ọ̀pọ̀ nínú wọn mọ́tò yìí kì í ṣe tiwọn òmíràn ń fẹ́ ẹni tí ń ta mọ́tò tí ó sì ń san owó náà díẹ̀díẹ̀ wípé ẹlòmíì náà hmm, yóò lo mọ́tò oṣù mẹ́fà wá sọ pé wọ́n ti ra ìmíì pé ọ̀pọ̀ nínú wọn wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ta mọ́tò yìí ó wá sọ wípé èló gan ni ó wà lórí iṣẹ́ tíátà tí ẹ̀ ń wa ọkọ̀ six million tí ẹ sì ń rà mí lẹ́yìn oṣù mẹ́fà ó tẹ̀síwájú wípé ó sàn kí o ra báàgì fifty thousand naira kí o sì ní one million nínú rẹ̀ ju kí o ra báàgì one million kí o wá ní fifty thousand nínú rẹ̀ ẹ jẹ́ ká lo ọpọlọ wa wípé gbogbo ohun tí ó ń dán báyìí kọ́ ni wúrà ó parí ọ̀rọ̀ rẹ̀ wípé inú òun dùn sí ohun retí àwọn ẹgbẹ́ òun ń ṣe o àmọ́ ẹ má ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ mọ́ kojú báyìí lọ ní abala ìròyìn ìdárayá ẹ má bá wa ká lọ. òun la ti gbọ́ yẹn lórí abala entertainment gist àwọn ohun tí ó ṣẹlẹ̀ káàkiri ẹ ti di pé ah, hmm, mẹ́wàá ń ṣẹlẹ̀ ó bí àṣà ni ẹ wò kọ́lọ̀ kó ṣàánú kó ṣàánú àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ wo ẹni tí wọ́n nílé ó ti yẹ ká tún ṣe kí ni ká tún lọ dànsì àkàjọ ká ṣe fàájì díẹ̀ ẹ ká dànsì àti orin tú bàbá ó yá two baba tó feature Peruzzi eh eh eh amaka disappoint me <laughs> ẹwọ ẹ tí wọn nílé ẹ ká lọ gbóòrin tó ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. Miliki Express lè to ètò ní Miliki ẹni pé ó ń dùn ó ń dán ẹyin kọ́jú kí ni ẹ ń gbọ́dọ̀ ra yín pé kí ló tún ṣẹlẹ̀ gangan kí ló délé ni ẹ wò áà nígbà tí wọ́n sọ fún mi pé yá bí bọ́lá àti kótó láti wá ṣe ètò Miliki Express mímí máa ń dùn àmì torí pé mo mọ̀ pé mo wá ṣe fàájì mo wá ń ara mi torí pé èmi gan jẹ́rẹ́ bá ṣe ń jó báyìí là ń kó mọ́lẹ̀ gbogbo ohun tẹ́yìn wọ̀nyẹn èmi gan ṣe kíni gan ń gbádùn yọkẹ́ èmi gan inú mi ń dùn láti máa ṣe kíni láti máa fún ní gbogbo àwọn nítòtò ohun tó ń ṣẹlẹ̀ ṣé wọ́n rí lábala abala hmm, àwọn ohun tó yẹ pa lè máa ṣe láti máa jẹ́ kí iṣẹ́ rẹ̀ pọ̀lọpọ̀ ọgbà tó bá ti lọ bí iṣẹ́ ẹlòmíì báyìí á ṣiṣẹ́ láti aago márùn títí di aago mẹ́sàn-án alẹ́ tó bá délé akọ̀ sùn tó bá ti sùn ó tún ti jí láago mẹ́rin kó òun lọ bí iṣẹ́ lóòótọ́ àní ká má ṣiṣẹ́ àbí ká má ọ̀sùn àmọ́ láwọn nǹkan tó yẹ pé láàrin pé àwa níbi iṣẹ́ yẹn ó yẹ ká máa ṣe ohun tó yẹ ká máa jẹ bó ṣe yẹ ká máa gbégbé ayé wa tó fi máa jẹ́ pé à à àláfíà ara wa fi pé pérépéré dáadáa ó mú ṣe kí ni wọ́n ti ní kí n ti wá jà yín sí pé àwo ká má ṣe fàájì nìkan à ń bọ̀. ìṣètò yẹn ó ti wà ń kalẹ̀ pé Bímbọ́ kí ló dé fún mi lájì jẹ́ kí n máa sọ tẹnu mi ó ti já mi lára orí sọ́dún yẹn kó ń já mi lára jẹ kí n sọ tẹnu mi tóyìn máa wọ̀rí ẹ̀yin ara lè wò tóyìn ó ti wà ń kalẹ̀ pé ó ya campus cheese mi ẹ máa ń gbọ́ ọtí ọtí ó gbóró fẹlifẹli ó pọ̀ nílẹ̀ lọ́sẹ̀ ẹ̀kútẹ̀ ẹ̀kún ó lé kínka tóyìn ti wà ń kalẹ̀ láti fún wa ní entertainment ìtàmọ́ kó tó lè pa wá jẹ́ kí tóyìn ṣe kíni kó wá wí tẹnu ẹ̀ ẹ̀ka tún lọ jàǹṣàkà tún gbọ́ orin tó wà ńlẹ̀ ó yá sí ó olè ajíbólè ẹ ká lọ gbọ́ orin tiff látẹnu Yẹmí V à ń bọ̀.